éfésù orí kẹrin. nítorí náà èmi tí mo di ẹlẹ́wọ̀n nítorí ti olúwa ń bẹ̀ yín pé kí ẹ máa hùwà gẹ́gẹ́ bí ó ti yẹ bí irú ìpè tí ọlọ́run pè yín kí ẹ máa hùwà pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn tútù kí ẹ sì máa mú sùúrù kí ẹ máa fi ìfẹ́ bá ara yín lò nípa ìfaradà ẹ ní ìtara láti pa ìṣọ̀kan ti ẹ̀mí mọ́ nínú àlàáfíà tí ó so yín pọ̀. ara kan ni ó wà àti ẹ̀mí kan gẹ́gẹ́ bí ìpè tí a ti pè yín ti jẹ́ ti ìrètí kan olúwa kan ṣoṣo ni ó wà àti ìgbàgbọ́ kan àti ìrìbọmi kan ọlọ́run kan ni ó wà tí í ṣe bàbá gbogbo ènìyàn òun ni olórí ohun gbogbo tí ó ń ṣiṣẹ́ nínú ohun gbogbo tí ó sì wà nínú ohun gbogbo ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa ti rí oore ọ̀fẹ́ gbà gẹ́gẹ́ bí ìwọ̀n ẹ̀bùn tí Kristi fi fún wa nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. nígbà tí ó lọ sí òkè ọ̀run ó kó àwọn ìgbèkùn lẹ́yìn ó sì fi ẹ̀bùn fún àwọn ènìyàn. nígbà tí ó sọ pé ó lọ sí òkè ọ̀run ìtumọ̀ èyí kò lè yéni tó bẹ́ẹ̀ bí kò bá jẹ́ pé ó ti kọ́kọ́ wá sí ìsàlẹ̀ ilẹ̀ òun kan náà tí ó wá sí ìsàlẹ̀ ni ó lọ sí òkè tí ó tayọ gbogbo nǹkan tí ó wà lọ́run kí ó lè sọ gbogbo nǹkan di kíkún ó fún àwọn ẹlòmíràn ní ẹ̀bùn láti jẹ́ àpọ́stélì àwọn ẹlòmíràn láti jẹ́ wòlíì àwọn ẹlòmíràn láti jẹ́ ajínrere àwọn ẹlòmíràn láti jẹ́ àlùfáà àti olùkọ́ni àwọn ẹ̀bùn wọ̀nyí wà fún lílò láti mú kí ara àwọn ènìyàn Ọlọ́run lè dá ṣáṣá kí wọ́n lè ṣe iṣẹ́ ìránṣẹ́ àti láti mú kí ara Kristi lè dàgbà báyìí ni gbogbo wa yóò fi dé ìṣọ̀kan nínú ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run tí a ó fi di géńdé tí a ó fi dàgbà bí Kristi ti dàgbà a kì í tún ṣe ọmọ ọwọ́ mọ́ tí ìgbì yóò máa bì sọ́tún sósì tàbí tí afẹ́fẹ́ oríṣiríṣi ẹ̀kọ́ àrékérekè àwọn tí wọ́n ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti fi tan ènìyàn jẹ yóò máa fẹ́ káàkiri ṣùgbọ́n a ó máa sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ a ó máa dàgbà nínú rẹ̀ ní gbogbo ọ̀nà nínú Kristi ti ṣe orí òun ni ó mú kí gbogbo ẹ̀yà ara wà ní ìṣọ̀kan tí gbogbo oríkèéríkèé ara wa sì wà ní ipò wọn pẹ̀lú iṣan tí ó mú wọn dúró tí gbogbo wọn sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ipò olúkúlùkù wọn tí gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan fi ń dàgbà tí ó mú kí gbogbo ara rẹ̀ dàgbà nínú ìfẹ́ nítorí náà mò ń sọ fún yín mo sì ń bẹ̀ yín ní orúkọ Olúwa pé kí ẹ má máa hùwà bíi ti àwọn abọ̀rìṣà mọ́ àwọn tí wọ́n ń hùwà gẹ́gẹ́ bí èrò asán ọkàn wọn ọkàn àwọn yìí ti ṣókùnkùn ó sì ti yàtọ̀ púpọ̀ sí irú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ nítorí òpè ni wọ́n ọkàn wọn ti le wọn kò bìkítà wọ́n ti fi ara wọn fún ìfẹ́kùfẹ́ ara nípa oríṣiríṣi ìwà burúkú nítorí ojú kòkòrò ṣùgbọ́n a kò kọ́ ẹ̀yin bẹ́ẹ̀ nípa Kristi ẹ ti gbọ́ nípa Jésù a sì ti fi òtítọ́ rẹ̀ kọ́ pé kí ẹ jìnnà sí irú ìwà àtijọ́ tí ẹ ti ń hù ìwà ìfẹ́kùfẹ́ ara tí máa ń tan ènìyàn lọ sínú ìparun kí ẹ̀mí mímọ́ sọ yín di ẹni titun nínú ọkàn yín kí ẹ wá gbé ẹni titun nì tí Ọlọ́run dáwọ̀ kí ẹ lè máa ṣe òdodo kí ẹ sì máa hu ìwà mímọ́ nínú òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí ẹnì kọ̀ọ̀kan yín máa bá ẹnìkejì rẹ̀ sọ òtítọ́. So nítorí gbogbo wa jẹ́ ẹ̀yà ara kan náà. bí ẹ bá bínú ẹ má jẹ́ kí ìbínú mú yín dẹ́ṣẹ̀. ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá yín nínú ìbínú ẹ má fi ààyè gba èṣù kí ẹni tí ń jalè má jalè mọ́ kàkà bẹ́ẹ̀ kí ó kúkú gbìyànjú láti fi ọwọ́ ara rẹ̀ ṣe iṣẹ́ rere kí òun náà lè ní ohun tí yóò fún àwọn aláìní ọ̀rọ̀ ìbàjẹ́ kankan kò gbọ́dọ̀ ti ẹnu yín jáde kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rere tí ó lè jẹ́ ìrànlọ́wọ́ nígbàkúgbà ni kí ẹ máa sọ jáde lẹ́nu èyí yóò ṣe àwọn tí ó bá gbọ́ ní àǹfààní ẹ má kó ìbànújẹ́ bá ẹ̀mí mímọ́ Ọlọ́run tí Ọlọ́run fi ṣe ìdìdì yín títí di ọjọ́ ìràpadà ẹ ní láti mú gbogbo inú burúkú ìrúnú ìbínú ariwo àti ìsọkúsọ kúrò láàrin yín àti gbogbo nǹkan burúkú ẹ máa ṣoore fún ara yín ẹ ní ojú àánú kí ẹ sì máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run ti dáríji yín nípasẹ̀ Kristi